ó ti fara hàn gbangba-gbàǹgbà báyìí wípé nǹkan ṣe nàìjíríà o buhari ti sọ̀rọ̀ sókè ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ti ṣetán láti ta nàìjíríà nígbẹ̀yìngbẹ́yín ìròyìn tuntun tó jáde tó sì farahàn fìdí múlẹ̀ gidi ni pé wọ́n fẹ́ ta àwọn nǹkan ní nàìjíríà láti fi san àwọn gbèsè tí nàìjíríà ti jẹ bẹ́ẹ̀ sì níjọba buhari ti ṣetán láti ta àwọn nǹkan ìní nàìjíríà láti fi ṣènáwó lórí àbá ìṣúná ọdún 2023 tí wọ́n lò nílẹ̀ yìí ẹ̀ wàá ní kí yòòbó mọ̀ lọ ṣe é rò pa àmọ́ tá à ń ṣe ni yorùbá ṣe tán tí ó yọ kúrò lára nàìjíríà ẹ farabalẹ̀ láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa ìpinnu ọ̀tun tíjọba nàìjíríà tún ń ṣe báyìí láti fi lu nàìjíríà ta ẹbí mi wípé sáwọn tí wọ́n fẹ́ tà tó jẹ́ ti nàìjíríà yìí ṣé kò sí tìgboro èkó ń bẹ̀ ilẹ̀ ìbàdàn ńkọ́ ṣé ẹ rò pé ó lè lọ yọ ilẹ̀ yorùbá sílẹ̀ ṣáá láwọn ibi táwọn nǹkan gidi wà tí wọ́n lè lù tà ní gbàǹjo ìjọba nàìjíríà fẹ́ lu nàìjíríà tà ní gbàǹjo wọ́n láwọn fẹ́ lo owó táwọn bá rí ń bẹ̀ láti fi gbọ́ bùkátà bó bá dọdún 2023 àwọn sì fẹ́ san àwọn gbèsè tí nàìjíríà ti jẹ yorùbá nation lọ̀pọ̀ ọmọ yorùbá náwó ẹ̀ sókè pé yóò jẹ́ ojútùú sí ìṣòro wa lọ́wọ́ yìí ní nàìjíríà torí pé nàìjà ti kọ lòbé ẹ máa bá wa ká lọ nínú ìròyìn náà láìpẹ́. ó ṣe kejì olùyọ is it right to be saying that to the president of Nigeria, totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì yorùbá gidi news. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí kùn tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation fi dúró. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá hmm, ibo nípa nǹkan dé dúró. ṣùgbọ́n gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún ọmọ ní í rẹ̀ àbúrò táwọn ò bá pè mí ló àbí tí máa fi méjì fún ìpè mí kan ló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 tí ò sì mọbi tí ó gbé kà mọ́ àbí ṣé buhari ló sọra ẹ̀ di akótilétà ni ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ló ti kéde ẹ̀ fáyé gbọ́ wípé ohun tó kù báyìí ni káwọn ta nǹkan ẹ̀ ní nàìjíríà síta láti lè fi ṣe àwárí àti pa owó wọlé láti fi mójútó àbá àṣúná ọdún 2023 èyí táwọn ò fi gbọ́ bùkátà ẹ̀ lọ́dún tó ń bọ̀ owó tí ń lọ bíi tírílíọ̀nù mẹ́wàá náírà ó lé ẹ̀sún méjìdínlọ́gọ́rin ìyẹn ten point seven eight trillion naira èyí mà ga o ìjọba orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìṣàkóso buhari nílò tírílíọ̀nù mẹ́wàá náírà wọ́n fẹ́ gbé nàìjíríà tà ní gbàǹjo níròyìn tó farahàn báyìí gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti ṣe ń wojú wòkè èròǹgbà ìjọba nàìjíríà sì ni pé káwọn ó tún yáwó díẹ̀ sí i láti fi lè gbọ́ bùkátà lọ́dún tí ń bọ̀ bàbá wa wọlé ilé ọ̀rọ̀ wò dáadáa ohun tí àbá ìṣúná ọdún 2023 tí ó fi ga sí ti ọdún tá a wà nínú ẹ̀ lọ́wọ́ yìí ó ní nǹkan bíi tírílíọ̀nù mẹ́ta náírà bẹ́ẹ̀ sì rèé níbẹ̀rẹ̀ ọdún 2022 bẹ́ẹ̀ bá gbàgbé àwọn tí ìjọba nàìjíríà ti kéde síta láti tà ńgbà náà bá a bá rò ó pọ̀ ni ó ń lọ bí àwọn nǹkan bíi dúkìá méjìlélógójì 42 assets yíká orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n pinnu láti lù ní gbàǹjo kówó lè wọlé nínú ìfimúfínlẹ̀ wa nígbà tá a wòye ọ̀rọ̀ wò láti wo kí làwọn nǹkan tí wọ́n fẹ́ tà lára tíjọba buhari fẹ́ lù ní gbàǹjo ni iléeṣẹ́ kan tá a mọ̀ sí aluminium smelter company of nigeria alscon àti iléeṣẹ́ tó ń pèsè iná ní ọlọ́run ṣògo two power plant pẹ̀lú àwọn méjìlé ní ogójì míì tá ò ní lè mẹ́nubà tí wọ́n fẹ́ tà lọ́dún ní. wàá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbogbo ọmọ nàìjíríà tí ń bẹ nílé lóko lẹ́yìn odi ẹ fẹ̀yìntì láti gbọ́ àwọn dúkìá yín tíjọba nàìjíríà ti ń lu agogo lé lórí àkọ́kọ́ ọlọ́run ṣògo power plant nipp calabar two power plant nipp benin hiovo two power plant nipp omotosho two power plant nipp geregu power plant nipp Afam Power and Afam Tree Fast Power Limited, Yola Electricity Distribution Company, Zungeru Hydropower, Nigerian Film Corporation, Nitel, MTEL, in liquidation, Abuja Water Board, AWB, Abuja International Conference Center, Abuja Environmental Protection Board, AEPB, Save Sugar Company (SSC), divescent of FGN shares, wọ́n sì tún ta Nigeria Hotel Limited. Bákan náà ni wọ́n fẹ́ commercialize yàn ni pé wọ́n ó sọ di èyí tí wọ́n lù ní gbàǹjo bákan náà ìyẹn River Basin Development Authorities ìyẹn náà wà lára àwọn iléeṣẹ́ tíjọba Nàìjíríà ń bójú wò láti lù ní gbàǹjo kì í wáá ṣe pé wọ́n kàn fẹ́ tà á nìkan o bí wọ́n ṣe fẹ́ ta àwọn nǹkan wọ̀nyí wọ́n tún ń retí láti ya owó rọ̀gùnrọ̀gùn míì ẹ wá farabalẹ̀ ẹ jẹ́ ká gbé e yẹ̀ wò títí di oṣù kejìlá ọdún 2020 ǹjẹ́ lẹ́mọ̀ wípé iye owó tíjọba nàìjíríà ìjọba buhari ti jẹ òun náà ni kò dín ní 32.9 trillion naira. èyí tó dunni jù nínú ọ̀rọ̀ yìí ni wípé bí ìjọba tí ń bẹ lóde yìí ti ń jẹ gbèsè kún gbèsè sọ́run nàìjíríà tó tọ́jọ́ orí tiẹ̀ sì ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọ mélòó ni kó arúgbó kù ọ̀pọ̀lọpọ̀ ọdún ni nàìjíríà ó fi san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ẹ ṣèyún ò lé ní èkejì tó bani lọ́kàn jẹ́ ni pé ó dunni wípé kò sí ohun àrítọ́kasí kan gbòógì tí wọ́n fi owó tí wọ́n ń jẹ lójoojúmọ́ tí wọ́n ń yá lọ́wọ́ China lọ́wọ́ báńkì àgbáyé IMF àti lọ́wọ́ àwọn orílẹ̀-èdè míì ohun tí wọ́n fi ṣe gan-an a ò rí i yàtọ̀ sí àwọn owó ìrànwọ́ táwọn orílẹ̀-èdè míì tí wọ́n fi ń ṣọwọ́ síjọba Nàìjíríà láti fi ran Nàìjíríà lọ́wọ́ láti 2015 ṣe là ń tinú gbèsè bọ́ sí gbèsè lórílẹ̀‐èdè nàìjíríà níbo là ń rè níbèrè tọ́pọ̀lọpọ̀ ń béèrè pẹ̀lúpẹ̀lú gbogbo èyí tí ìjọba tá a ní lóde kò ronú kí ni wọ́n lè ṣe láti fi máa pawó lábẹ́lé tí ó ràn wá lọ́wọ́ tí ìjọba ti ń bẹ lóde ò ṣetán láti mú kétò ààbò dúró déédé tí ó mú káwọn olókoòwò kéékèèké àtàwọn iléeṣẹ́ kéréje kí wọ́n gbèrú sí i kí wọ́n tẹ̀síwájú tí àwọn fúlàní darandaran tí wọn ò jẹ́ kágbẹ̀ ó lè dáko mọ́ láti tibẹ̀ dẹni tí ń pèsè ohun ọ̀gbìn tí yóò tún dowó rẹpẹtẹ bá a bá ń tà á sáwọn orílẹ̀-èdè míì bá a ti nílẹ̀ tó lọ́ràá tó lórílẹ̀-èdè yìí pẹ̀lúpẹ̀lú gbogbo ẹ̀ náà àwọn adarí wo láròjinlẹ̀ nípa ìgbésẹ̀ ọ̀tún tí wọ́n lè gbé láti fi yọ nàìjíríà kúrò nínú ìṣòro kàkà kí wọ́n kọjú mọ́ tó yẹ kí wọ́n kọjú mọ́ ṣe ni wọ́n ń fẹ̀tẹ́lẹ̀ wọ́n pa làpálàpá Sunday Igbòho ni wọ́n ń lé kiri tí wọ́n fẹ́ mú kàkà kí wọ́n ṣojúṣe tó yẹ ṣe ni wọ́n ń fẹ̀tẹ̀ sílẹ̀ owó náírà ni wọ́n ń pé àwọn fẹ́ sọ di tuntun bẹ́ẹ̀ sì rèé owó ni wọ́n ná láti fi tẹ owó tuntun yìí hmm, níbo là ń rè òmìnira Yorùbá dà ọlákúnlé fásùgbà ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá gidi tv ìfẹ́ wà fún. Oòduà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ọmọdé gbàlagbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. ọmọdé gbàlagbà lákọlábo nílẹ̀ yìí ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi ṣe oògùn ní láyé ìwé padà wà regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kánjú ó ṣe kejì lórí rẹ̀ is it right to be saying that to the president of the church totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé yìí kókò àmọ́ yọ orúkọ wọn ò ní parí pọ̀ títí gómìnà kò lè lo parí tí yorùbá nation fi dúró. ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo ní pọnkan dídúró. ṣùgbọ́n wàá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí tá lóun bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ ń kó ejò ní ń jó ẹnì kò jó rí